إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلم وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adúpẹ́ ní ọ̀sán lọ́wọ́ tí ó fi wá sí gbogbo ẹ̀dára àtọ̀ ìgbà àti ìgbà fún wa ní wa kánlẹ̀ sọ̀rọ̀ bí ó jẹ́ tó fi àjọ ara rẹ̀ jẹ́ ọjọ́ rẹ̀ àti gbogbo yìí ó bá dọ̀rọ̀ Islam tó ń jẹ́ ọjọ́ tó lọ jẹ́ ọ̀rọ̀ nínú wa gẹ́gẹ́ bí agbọ́n káàmbá ọ̀nà ni agbọ́n ẹlẹ́ẹ̀ẹ́dógún lórí ọ̀rọ̀ lórí máa ń yọ òbí dì gbẹ́lọ́pàá yọba ṣe yóò wà lágbára lórí ọjọ́ àjíǹde ọjọ́ ẹ̀san. Àgbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yẹn wá ní bí àwọn kankan bẹ tí ọ̀sán á ju ìjọ ẹ̀san yẹn. Àwọn míì bẹ bẹ́ẹ̀ bí ọba àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn míì mọ ọba àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ tàbí ọmọdé sọ̀rọ̀ yíyá. Àwọn míì bẹ ṣe pé ọba àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ. Àwọn míì bẹ ṣe pé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọn nípa pé wọ̀nyí àti àwọn àti súnmọ́ àti ìdíje súnmọ́ ṣùgbọ́n kò tí ì súnmọ́ pẹ́kípẹ́kí àwọn yẹn ń gbàgbé ní àṣírà àṣírà àṣírà àwọn yẹn ń bìtì òun náà gbàgbé ní àṣírà àṣírà àṣírà àwọn àmì pé ògbé ayé ti dé àti àwọn súnmọ́ ṣùgbọ́n kò wá súnmọ́ pẹ́kípẹ́kí ìtọ́jẹ́ tí o ti àmì tí kò tí ì súnmọ́ pẹ́kípẹ́kí àti àwọn yẹn lọ sòtún níbẹ̀ náà lọ́wọ́ àtẹ̀ta àwọn apárí rẹ̀ náà pẹ̀lú ìwé aṣọ àforíṣiríṣi ìtàjọ náà sọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ni sísúnmọ́ra ọjà àti kíkọ rẹ̀ ń ṣọ̀rọ̀ púpọ̀ káàkiri níbẹ̀ òun náà ní pé kí ẹ bọ́ hàn láàrin àwọn àdúgbòsí ọlọ́sọ̀rọ̀ àyọ̀sọ́lá táwọn náà ti ti rí níbẹ̀ náà ni kí àgbàlagbà ọmọ ti bí ọ̀dọ́ àná ti kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú oríṣi ti tí wọ́n fi ń kọ́ ara ṣe láti ìdí ọ̀dọ́ káwọn obìnrin ọ̀rọ̀ àwọlé pé àwọn ọ̀rọ̀ sọ́sọ́ lórí òun náà ní ti wà aṣọ ìwúra níbẹ̀ náà ti tóbi ọkọ̀ rẹ̀ pẹ̀pẹ́ ọ̀rọ̀ òkèrè àná ti kó ti ṣẹlẹ̀ èyí ló ṣe ọ̀rọ̀ sọ́sọ́ra sọ pé ògbà yóò ní tìde pé òbí wé ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ní ọ̀rọ̀ tó tóbi òbí lọ́wọ́ òní wípé ilé olúwa ti ṣe mọ́kà tó wà ní mọ́kà àwọn èèyàn kan ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ikú wọ́n máa lọ tẹ̀tẹ̀ lẹ́nu ẹ̀ kí wọ́n máa lọ sí ìtọ́nà ọ̀fẹ́ ìparí ìta ìparí ẹ̀ lánàá òun náà ní wípé bàbá táwọn yẹn àwọn èèyàn kan ó gbé wọn sùn ló sì wò àmì wípé ọ̀gá ẹ̀ ti súnmọ́ àwọn àmì tó wáyé nílá nílá tó ọ̀gá ẹ̀ ti súnmọ́ pẹ́kípẹ́kí alákọ̀ọ́kọ́ náà ni dídé wíwá àmàlí àdìmáàdì yóò tún dìde ní ọgbà rẹ tí ó máa káwọn èèyàn tó bá gbọ́ àtàlàyé tó kọ̀ lóye la ànábi ibà ìṣọlá sọsọlá tó bá sọ̀kalẹ̀ ní ọwà àkókò àwọn bá lẹ́yìn yẹn ènìyàn tó bá tó bá dùn nínú àwọn èèyàn náà làwọn náà lọ ẹgbẹ́ ìgbàdé wọn ṣe lórí rẹ àwọn náà tó bá tàwọn rẹpẹtẹ wọn mọ sí ìbàdẹ wọn mọ pàmì ànábi ibà ìṣọlá sọsọlá lásìkò ẹ̀ náà ni àwọn ilé ìtọ́jú jáde òun àtàwọn tí wọ́n nígbàgbọ́ sí náà ni wọ́n lọ wọ́n bẹ náà lọ́wọ́ kó tó pa bá wọn pẹ̀lú tó tó wá àti ìlọ́lọ́ ọ̀sẹ̀ gbẹ̀yẹ. kò lè gbé lẹ́gbàá tó lọ́wọ́ ọlọ́sẹ̀ kòkòrò sí wọn ká òun bá wọn ká lọ́wọ́ ọ̀sẹ̀ àwọn ẹyẹ tó a máa fi òkú mọ́lẹ̀ nítorí olè tó tó kọ́kọ́ kò ní ibi gbẹ́sẹ̀ láì àti ẹ̀jẹ̀ àti ẹran àwọn ìyẹn. ọlọ́wọ́ àwọn odò ọlọ́run wa fi pé kílẹ̀ ọmọ ṣe dáadáa ló ṣe bẹ́ẹ̀ bá fún ọ kó o kí nǹkan tó dàgbà sókè sí kò sí bẹ̀yẹ láti ní àtàwọn àdìsí olúwa láti mọ sọ yìí mọ sí ẹ̀ tọ́jú pé ọkà àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin ọkà àbọ̀wá àmì ẹlẹ́ẹ̀ka òun náà ni níta àbí ọdí àmì tó ju ẹyọ lọ sọ òun náà ni kòtù títẹ̀yìn bí ilẹ̀ òbí lọ́dà oríṣi àti mẹ́ta ní oṣù àwọn onímọ̀ ní inú ajá àwọn onímọ̀ àwọn onímọ̀ ọ̀sẹ̀ ìpínlẹ̀ káwọn òbí tó ti ṣẹlẹ̀ ní o torí ebi ìgbà tó bá ṣẹlẹ̀ òmí gbẹ òpin ò àmì ìlúwé ìgbé ayé fẹ́ parí fẹ́yẹ́yẹ́ nìyẹn àti àwọn ti súnmọ́ àdébọ̀ náà lọ àyọ̀sọ́lá ó ní ìdẹ̀rẹ́ yìí tí ti kọ́ ṣẹlẹ̀ ní ìgbé ayé ní ìgbésà tó gbọ́ṣẹ́lẹ̀ ìkan àtẹ̀lẹ̀ ní mọ́tírì ní wẹ́ẹ̀tì western part of the world ìkan òtún ṣẹlẹ̀ ní jẹ́síra tàrà èébù lábáwá káríwá la gbé àwọn olùkú ilé rí lájọ táwọn ti ń gbọ́ ilẹ̀ rí ẹ̀sìn mọ̀ pé ìtọ́nà ṣẹlẹ̀ ní ẹni tí àjọ ní táwọn ti gbé bí tí wọ́n rẹ̀ fáwọn ọ̀dọ́gba láàrin tó mẹ́ta lẹ́nu sọ̀rọ̀ eléyìí ti eléyìí lógo olùkọ́ lọ ní kéènì rẹ̀ bẹ́ẹ̀ eléyìí ti ẹ̀sìn náà sọ̀rọ̀ nínú àti sọ̀rọ̀ lórí ẹ̀ àdìsọ́wọ́ àwọn sọ̀rọ̀ muslim látọ̀dọ̀ òbẹ́fà ọmọ àti àgbẹ̀bàrí ọkọ̀ ìwé ìtọ́lá ànàbí ìsọ̀lọ́lá àdìsọ́lá àdìsọ́lá wọlé àdìsọ́lá àkọ́lá náà tẹ̀lé àkàwọ́ ọ̀n nẹ́ẹ̀kọ́ nẹ́ẹ̀kọ́sà ọjọ́ ìṣẹ́lẹ̀ sọ̀tẹ́lá ọyọ̀ tó àwọn ọjọ́ kan àwọn sì ń fọ̀rọ̀ ọdún tó lọ́rọ̀ láàrin ara wọn ó ní ìwòlẹ̀ sọ̀rọ̀ wọn làwọn sọ̀rọ̀ pa òfin ayé náà àti àdínlé òṣèlú sọlá àdúrà wọn sọ pé ìnà àlàtàkùn màhàtà àtàwọn ọ̀nàkọ́bùlà àṣàyà òfin ayé náà wí ìwé sí ìdè yọ̀wù kí sọlá wọn tẹ̀sẹ̀ fẹ́ dà wí sí ìdè kẹ́ẹ̀sì rí àmẹ́wàá àmẹ́wàá yẹ àpá àyẹ̀rà wọn nínú àdínlé nípa sọ̀rọ̀ parí ṣùgbọ́n mi ò lọ sọ̀rọ̀ àdínlé yẹn òṣèlú sọlá sọ pé sàlá. الباطل خصم بالمشرق وخصم بالمغرب وخصم بجزيرة العرب إلى لي متى أراضو إقامة المشرق إبويون إقامة المغرب إبويون إقامة المغرب إلى inú àdìsí ọmọ sálámà فلا ọ̀pẹ ọ̀sìn tó ṣe ìmáàmù ọbàdìgbà bàwá àtàwọn ìmọ̀ àwọn onímọ̀ ó ní sẹ̀mí ìṣòro tó lọ́la ìṣòro láwà ìwòsànlá ó ní gbogbo tí ò sí ọlọ́run sọ pé bẹ́ẹ̀ fún un bá ilé kásùn bèrè mọ́ṣẹ́ wọ̀ kásùn bèrè mọ́ṣẹ́ wọ̀ kásùn bèrè gbàgbà ó ní gbogbo tí ò sí ọlọ́run sọ lọ́la ìwòsànlá pé ilé ìlẹ̀ ọ̀rọ̀ sẹ̀rẹ̀ ìkan ọ̀jẹ̀ ní ibùyọ̀ ibùyọ̀ ìkan bọ́wá sí pé yóò sí ọlọ́run àyè ó sábùbẹ̀rẹ̀ ápùlẹ̀ ọbí àtàlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ ìrì ìrírí ọba ilẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn rẹ̀ náà tó sẹ́kù lórí ilẹ̀ kan bẹ́ẹ̀ قال لها رسول الله صلى الله عليه وسلم إذا أكثر أهل والأهل سورة سترة في بني nígbà tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbàjẹ́ ni wọ́n ti ń kò jẹ́ ká wọn lọ́wọ́ tún bá o bí a ti ń fi ọbẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ńlẹ̀ ìta ń bọ́ tọ́ kàkà ńláyà ọlọ́mọdé ọ̀dẹ́ pé ìbínú ọlọ́run tó lágbára fún wọn àtọ́ méjì àtàgbàlagbà wọ́n ṣe ní wọ́n ní ibi tó gbowó ní ti àwọn oníṣòro agbára ìṣòro àti ìwọ́ọ̀dì wọ́n tó gba wọ́n tó gba wọ́n tó mú wọ́n tó wọ́n fi obìnrin mọ́lẹ̀ wọ́n tó fi ọkùnrin mọ́lẹ̀ tó fún ọkọ̀ mi sùn kó fi ọmọ tí a bá tó bí wọ́n yà lọ́mú lòun náà náà wọn ti ń ta àwọn ìṣòro olówó gbogbo ẹ̀ fún ọmọ ọmọ ìrọ̀ torí ìdúrọ̀lá wọn tó wọn máa lọ sí láti náà sì fún ọmọ abẹ́rẹ́ wọn lábẹ́ ẹ̀ tẹ̀lé wọn jí kò fún ẹbá ń kọ́ ọ̀daràn lókù ilé ayé tẹ̀gbọ́ ẹ ká ní ókè níyàn ìran Yorùbá náà jẹ kan bẹ̀ ọ̀dájú kọlọ̀kọ́ sàánú wa àwọn kẹ́mí ọmọ ọ̀sẹ̀lẹ̀ tí ọmọ ọdẹ ìdí àti látọ̀dọ̀ ọlọ́run kọlọ́run sì nílé ayé látàkì àwọn ọmọ fẹ́ẹ́ fẹ́ẹ́ tí ọmọ mẹ́sàn-án lóòrùn bá bẹ̀rẹ̀ lọ́dà lọ́kùnrin yàtọ̀ fẹ́ ti àwọn káàkiri àwọn ẹlẹ́sẹ̀ ń jà ní ìgbẹ́ o láti tóbi wọn láàánú rẹ o. torí àtúntẹ́ pé gbogbo akára bá ń tà lórí iṣẹ́ ìṣòro yí àwọn èèyàn ní ìpayọ̀ ọlọ́run olùbọ́sọ̀ ọlọ́run ẹ̀mí. thousand ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mọ́ wọn yá rẹ̀ ọmọ kẹjọ bàbá náà lọ sí ìlú lọ bí wọ́n ti fi wọ́n ti lọ bá ti rà nínú ọgbà nínú àlá ti gbọ́ nínú twenty thousand naira nígbà tí ọmọ jọ kóró kóró lé báyìí ọlọ́run òkú jọ dáná wọn náà bẹ̀rẹ̀ bó ti sáré tó ti ti tó bọ́ sí ìkejì wọn yóò á kí ló ti ọmọ yìí kó ká ló ti sáré lọ rùn wọn pé kí ló wọ ọmọ tó ká sáré báyìí tẹ̀ ní máa ń sáré náà wọ́n ti ní tóbi jáde ní máa ń sáré náà pé ń dábọ̀ òun náà rẹ̀ ètò ọ̀nà ìlú yìí o àtàlẹ́ yọ àtúntò yọ àtúntò ẹ̀sìn àti owó tó wúlò bẹ̀ ọ̀nà kó sà wà. wọ́n ní tipẹ́tipẹ́ ní wọ́n lò jẹ́ pé lóde alẹ́ ní ìlú ẹ̀wọ̀n tí mo fẹ́ràn ìdílé máa jẹ́ mẹ́ ẹ̀yìn ìdílé máa fi ṣe pé wà á tọ́jú máa rẹ̀ ẹ̀ bá ń jù ẹ̀ bá ń jù ẹ̀ ẹ̀yìn ìyá a ìnà ìlà ìrẹ̀lẹ̀ ọlọ́run kọjá wa ni ó wà lórí kàrọ̀ ọ̀nà ìlànà láyé bí ọlọ́run fẹ́ bá pẹ̀ mí tàbí bàbá wa gbé yẹn làwọn á ti bí ọdẹ bí ọdẹ bí ọdẹ tí wọ́n sojú lọ́nà kọ́ sọ àdúrà ọ̀. irú ọ̀rọ̀ yìí náà ti lọ bí ibi àwọn ọjà ibi ọ̀rọ̀ dẹ̀gbà sáré bí wọ́n sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ ibi ìdá látòkà lọ́sàrọ̀. wàhálà ọ̀sẹ̀ sáwọn èèyàn ìdílé ọ̀rọ̀ àbáwọn ńgbà tí ìbàjẹ́ bá ti pọ̀ lórí rẹ̀. ẹlẹ́ẹ̀ka fún yẹn tọ́ba ti di ṣẹlẹ̀ pẹ́kípẹ́kí oní àyẹ̀wò yìí ká sọ. ẹlẹ́ẹ̀kẹfà nínú àmì ńláńlá oní àyẹ̀wò owó tó ká nílẹ̀ ìyẹ̀sẹ̀ náà inú àyẹ̀fí tí ó mọ̀ jọ tí ó gba omi sọ́nà kọ̀sẹ́nì kan tí ọmọ abẹ lórí ẹ̀ tí ó wò kí báyìí àgbo yìí sì ti tó tún jọ lókè ewu nílé ìgbà tó bá ti rí bá àwọn ọba ọba láti lè gbé àti àwọn ọ̀ṣunmọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. eléyìí wá láti sọ̀tà ẹ̀jẹ̀ náà ni àdéhùn òfẹ́fà gbọ́dọ̀ àti àlùfààrí pẹ̀lú àwọn sọ̀rọ̀ ọba àṣà òfin ayé àdìsọ̀tàn àwọn sọ̀rọ̀ ọba yìí pé kò lè sí ìdílẹ́sì ní òun àmì mẹ́wàá nínú ẹ̀ kan? sọ̀rọ̀ sọ̀tàn àwọn nínú ẹ̀ yìí pín ọlọ́pàá àdìgbọ́lá ọba sọ̀rọ̀ tó sọ̀rọ̀ lùkà ayàtọ̀wà lórí ìyẹ̀pín ibùdó àbá àtàwọn mímọ́ àwọn sàbẹ̀ wọ́n ní èéfín náà lọ́rùn ìbá ebi ní màsó yìí lọ́sọ rárá èéfín ìgbà tó ti ṣẹlẹ̀ mọ́kà tẹ́lẹ̀ bàtà wà á mọ́kà àti ọ̀gá anáṣọ́sọ́làm bọ̀ anáṣọ́sọ́làm wà ní irú ọdún méje láwọn àwọn èèyàn yìí kù ṣe mọ́tà já wọn bá ń tẹ́sán wà á mọ́kà wọ́n lè bá àgbà mi gbọ́ ebi ń pa wọn wọ́n fẹ́ tọrọ jẹ lọ́dọ̀ ọ̀gá wọn ọ̀gá já wọn bí wọ́n bá wọ sọ́nà báyìí kìí ṣe ètò ìdílé yìí o ilé yìí ọ̀nà gbogbo ṣọ̀hán ìnà ìnà ìnà nílùú náà kò sí tọ́lọ̀ kò ní ṣe mọ̀síbà ni tọ́lọ̀ kò sàánú wa èéfín mi ẹ̀rọ àmì èéfín kódà àwọn ènìyàn lọ sọ pé iná sùlù láti pa ẹ̀dẹ̀ ìwé lọ alẹ́ kọ́ ni yín báyìí sábọ́n tó báyìí ọwọ́ àti èsì báyìí kó tó wá fi wọ́n tó tẹ̀ wá fi pa báyìí bí mo kẹ́ ti dọ̀dọ̀ yẹn ọjà ìkẹ́ wọn olùkọ́ yóò ti ó ti bọ́ sí i lọ. káwọn àgbọ̀ ayà yẹn láti ìbẹ̀rẹ̀ sọ́ràtù dùkán ọlọ́ba pé kí àmì wà ní kíkà ìlùkùbí ọlọ́ni àràfi àràfi lárúbáwá nílé ẹ̀mú rúkúrú àwọn tẹ́ bá lágbára. حامين والكتاب المبين ọlọ́run tó gbọ́dọ̀ pẹ̀lú kíra ọlọ́run ti Qur'an tó gbójúmọ̀ tí ò ní dúdú ìdá àgbáyé òbí ilẹ̀ ìdájọ́ ìmọ̀gá ọ̀tàtì ìdá òdùnà òǹdírí. àwọn ọlọ́run la sọ Qur'an kalẹ̀ ní òru àlùbáríkà owó ìdùnnú ọ̀tá àbá àbẹ̀tí tàbí àgbà wọn. ẹlẹ́bí ìdílé sọ̀rọ̀ bẹ̀rù wọ́n àlùbáríkà ní ọwọ́ àgbà òbí lọ lórí náà ní ìdí ẹ̀rọ náà ní bàtà gbogbo ọlọ́ọ̀ni tẹ́lẹ̀ tọ́ba ní ìdí agbe tọ́tọ́ wa gbé tọ́sà tó lò ní ìdí owó ẹ̀ka ń wò wá ní ìdí ẹ̀rọ pẹ̀ fún lẹ́nu àwọn ìyàwó aráàlú àgbà ọjọ́ bí òògùn ọjọ́ bí ọ̀sán àwọn ìdí ẹ̀rọ àgbà ọdún ọ̀nà ọ̀sọ́ bá ara wọn káyìí náà sẹ́yìn gbogbo ìyẹn kì í ṣe ìdókòwò sẹ́lẹ̀ ìdókòwò bọ̀ rẹ̀. àbá àwọn ọmọdé àti oṣù kejì pé bó ti fara pẹ́ ìdókòwò sẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló ti fara pẹ́ ìdíkọ̀ kò sí ìwọ̀n pa tó ń kọ́ wọn tí ìdílé ní ìwọlẹ̀ náà. yẹn ti ṣàdínnáta yóò bọ àwọn èèyàn dáwọ́ àwọn ọmọ bíi àdá àdá àbò àní ìyá ẹlẹ́ta ẹ̀rọ nílé yìí ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ẹ̀yin ọmọ ọ̀gá ọmọ àkàlágbà mi o ẹ̀yin tó wá tẹ̀sí o ẹ̀ mọ̀ àkàlágbà o ìsàdọ̀ àwọn mi ìsàdọ̀ àwọn mi ìsàdọ̀ àwọn sáájú. إنا ربنا اكشف عنا العذاب àwọn èèyàn ni wọ́n lọ sókè yọ lọ ìyàtọ̀ bí ìtawà sí kúrò tọ́ọ̀bá ti ní sí kúrò ìnà òmìnira àwọn ẹ̀mú ìlú làwọn àgbọ̀lọ́gbọ̀ alò ìtẹ́wọ́ gbogbo ọjọ́ kejì ẹ̀fọ́ tẹ ní kẹ́hìn sọ fún àwọn àdìgbàgbọ́ sí pé ìgbàgbọ́ ti atúgbó lórí pé ìgbàgbọ́ ìgbéyàwó àwọn bàbá mahad tọ́lọ̀ gbọ́dọ̀ ń tẹ́wọ̀n ẹnu wọn mo ti wá wọ́pọ̀ ń bẹ̀rù sí i àdúrà yìí ní sàdúrà mọ́mìnì àdúrà ẹgbẹ́ ìgbàgbọ́ sọ́dọ̀ yìí ẹ̀yìn aṣọ mi dẹ́ bàbá àdúrà rọ́bà lẹ́ni nípa àlẹ́ àdára lọ́wọ́ ti ti kú àdé bá bọ̀ pé ọ yá ní ìdí ẹsẹ̀ bí wọ́n lá ní. ọlọ́run bá tó yẹ kí sáà ta èmi yẹn ó bọ àwọn èèyàn dáwọ́ àdá àdá àbò àdé ọmọ tó pé ìyẹn lẹ́sẹ̀ ní òun ọ̀lẹ́lẹ́ yìí rọ́bà náà ti kọ́ àdìmọ̀ ní àdá ìrì ọ̀nà sí ìyá ẹ̀kọ́ òun wa ìdílé mọ́kùnrin atẹ́kù táwọn alájọ́ ọ̀rọ̀ tuntun gbèsè ọ̀rọ̀ ilé bí ẹ bá ka kuran yẹ ẹ ti mọ̀ ọmọdé àti sọ̀rọ̀ nígbà tí ẹ bá jọba ta ẹ ti mọ̀ pé yẹ ọmọdé àti kọ́ alọ́dọ̀ ẹjọ́ ọ̀rọ̀ ìdìbò pé ẹ ta tó lè ọ̀rọ̀ ayé tó àná làwọn òdìgbọ́ ẹgbẹ́ tó lọ gbé yẹ àná làwọn òdìgbọ́ àti kí wọ́n fẹ́ gbà kó wọ́n ṣe lè gbà kó ló ṣe lè wúlò fún wọn wà pàdé dá àwọn ọ̀sán wúlò ní. òjìṣẹ́ tó fojú wọn nígbà tá a ní mọ̀ káwọn sọ̀tọ̀ náà ó ti wá bá wọn tẹ́lẹ̀ tí wọ́n ti sàlàyé wọn tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ nígbà tí òkè ayé wa fẹ́ dé tí òkè àlùjọ wọn àwọn ọ̀sán wọn ثم تولوا عنه وتركوه في عروسنا وقالوا معلم مجنون ولكن من هذا الكلام معلم ẹn kìí tó ní kìí fi gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ránṣẹ́ sí ẹnìkan ní kọ ní ti mú wa ẹgbẹjìnnúnù ìdẹsí ti kọ ọba aláṣẹ yìí gbẹdí wo kò sí ní wo gbàgbé sọsọ láwọn tí a bá fún ọ lórí súnà jẹ kò lórí nù bàbá lọ tẹsẹ súnà súnà ìdí wọn bá bú ọsí ó ti rẹ́ẹ̀dẹ̀ lọ́wọ́ nìyẹn ó ti ní súnà súnà ìdí wọn bá ń bú ọsí ẹ̀hẹ́n òtí ló súnà tó bá bí ẹ̀ tó sì lọ́wọ́ lòdì bí òdì lọ́wọ́ nígbà tó bá lẹ́yìn bú ọ súnà bá ti lò sí láwọn bá ti mẹ́wàá nìyẹn ti lọ́wọ́ kò sí ní òkú àti ẹ̀sẹ̀ sálámù náà pè ní akọrin wọ́n pè ní eh, ewúrẹ́ wọ́n pè ní kí wọ́n tó pè kò sí ní òkú náà aládàbárọ́ gbogbo ẹ̀ gbogbo òròyìn tí èèyàn ti sá fún yàn nígbà mọ́jẹ yọ ọ̀dọ́ rẹ̀ ẹlẹ́ máa ń dùn lọ́sọ̀ lọ́ba. ṣùgbọ́n wọn wá mọ̀ yìí pé àwọn nǹkan mi bẹ̀rẹ̀ máa ń tabura wọn nù lábẹ́ kẹ́kẹ́ wọn á là mú mọ́ ìdùnnú pé wọ́n kọ́ ó sì ń gbẹ́kọ̀ ó sì wá ń taró káàdì kò sì gbàgbé kẹ́kẹ́ wọn á mọ̀ ìdùnnú lòdì tani àwọn àgbà yẹn. àyè <laughs> òní sẹ́yìn bí kí wọ́n ti mú wèrè èmi náà máa rí wèrè yẹn tó ṣe bí wèrè ó tó ó ní kọ báyìí ọkùnrin ọ̀ọ́dún jù báyìí ní máa ń sí ọ̀wọ́ ọ̀sẹ̀ tí wọ́n máa dábàrà bá bọ́ bá fi kí mọ̀ra yìí yọ máa ṣàgbé ibi tẹ́ bá ti ń bọ̀ láti tẹ́ bá ti ń lọ́pọ̀ láti sẹ̀kẹ́yà tẹ́ fẹ́ jọ ọ̀nà kúlẹ̀ àrà sáàbù yẹn tẹ́ gbadada o tẹ́ iná yẹn kò sí rẹ̀ náà ìmọ̀ ńgbọ̀ ya ti gba ìgbà lójú mẹ́rin ó tún wà lọ kọ́ tẹ́ǹtì síbẹ̀ ọ̀rọ̀ ara ń sùn bẹ̀. ní bá mi pé lílọ bá nìkan lẹ́yìn tẹ́ǹtì ní bá mi fi tó kọ́ọ̀lù lójú fi fóònù máa fẹ́ bẹ̀ lọ́dọ̀ owó kíra láti. ńgbọ̀ ya ló ní òtúlé òtúlé òtúlé nísìn ìwà fi ilẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ kíkà mẹ́ta ló ń gbọ́ ẹni tí ìwà mi fi kọ́ọ̀lù bẹ́ẹ̀ nígbà tó di mẹ́ta mílíọ̀nù lọ́wọ́ náà òyìnbó ní ọgbẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ gbẹ́mí náà máa òyìnbó màmá rí ẹgbẹ́ ọ̀dà ìrìn náà màmá rí dáadáa yóò sọ ipò ní máa ń tiẹ̀ tó fi tó fi lẹ́yìn máa ń jábà lọ ó fi wú. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n gánlá bó o yóò sọ àtọ́kọ́ wèrè jọ ó sì máa fi tẹ́ẹ̀tì pamọ́ sí ẹ̀yìn olùgbòǹgbè olùgbò ẹni tí mo fọ́ ọ̀gbìn ọ̀gbìn aláàjò ti wọlé olùgbèrè wọlé ìwé ìwé tí bàtà ló ti lọ bá ti nígbà tí èyí ẹ bá wá ẹnu wá lè rí àwọn èèyàn wà nínú ìṣòro lọ wàhálà yóò lè fi jìnnà fún wọn nígbà yóò lọ wọn kù sí la táwọn àbí yóò kó òkúre wá ìyàwó wọn wá padà sọ́dọ̀ àwọn ẹni ikú nígbà tó lọ bá àlẹ ayé ọlọ́wọ́ ní iná tó máa ìlú ẹ̀ padà sínú yà yàwó wọn náà bó sì kéré bá ti ṣàtàlẹ́ kúrọ̀ iná àwọn ìṣẹ̀kí wọn. níjọba gbọ́ ní ìgbà tó lé tó ń lé ìgbé ìrìn kẹ́ ẹ̀yà wọn náà níjọ́ ìrìn àti àwọn ọlọ́ọ̀ni náà nǹkan ní mú àwọn náà á gbẹ̀ náà ará káàdì fún gbogbo àti tí wọ́n ti yẹ náà wọ́n yóò fi ẹ̀jẹ̀ lọ. dábẹ́ mo kẹ́ ni pé tí a bá ti rí èéfì ẹ̀ lọ́kárí kẹ́ẹ̀tì mọ̀ pé èéfì pé àdìyá yọ̀ọ̀kùn sí oṣù tó náà tẹ́tí ẹlẹ́ẹ̀kejì onáà ní ìlú rẹ̀ ṣáàtì ní mọ̀gírígì náà kóòmù kọ́fẹ́ yọ kọ́wá jẹ́ pé ibi tí ó ti fẹ́ wọ̀ mẹ́lẹ́ lòdì lọ. nínú àdìsí mi ànábì ọ̀sán àgbà àyọ̀sálà ó ní tí òun bá ti yọ yọ yọ lábẹ́ àyà yóò sì lọ wọ̀ sábẹ́ àyà bí ó sì máa ti lọ dídọ́ tọ́lọ̀ sọ pé táwọn tí tọ́lọ̀ ń bá wọn lẹ́kọ̀ọ́ sọ pé kí ọ̀rọ̀ fẹ́ wọ̀ lórí ta ọ̀bẹ̀rẹ̀ òun. adé yìí àwọn tí òun fẹ́ kù lọ́dọ̀ wọn bí àwọn ti fẹ́ lọ́wọ́ níbi àwọn ọmọ àgbàrá ọ̀sán méjì ni wọ́n ló kọ̀ àwọn èèyàn tó ṣe ike wọ́n retí pé à òun mọ̀ bẹ́ẹ̀ dé òun retí dé ó ti di lọ́kùnrin àwọn olùdókòwò méjì wọ̀ wọ́n ti lọ́wọ́ àti lọ́wọ́ lọ́wọ́ àti lọ́wọ́ àti lọ́wọ́ àwọn ọmọ sọ̀rọ̀ ni àti sọ̀tà àtọ́ bíi òun àti tó ti dùn ní o lẹ́yìn mọ́tà lẹ́yìn ẹ̀ tó dùn ní ẹ̀wù tó ti lọ́wọ́ ọlọ́run bá sọ fún wa nípa ilé nínú sọ́ọ̀tì àdáhà nípa àmì òòrùn yìí ọlọ́run bá sọ pé adìyẹun tòrò náà ilá sọ́ọ̀tì àdáhà one fifty eight ọlọ́run ní adìyẹun tòrò náà ilá àṣà síyàwó ìmọ̀lá ìgbàgbọ́ àwọn yà sí àwọn dókítà àwọn yà sí àwọn àdúrà yà sí ọ̀rọ̀ dókítà yàwọ̀ yà sí máa dùn àyà sí ọ̀rọ̀ dókítà láyà ń bàrù náà sáré. إيمان آتاكم آمنت من قبل أو كتبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون هل ينظرون إلا أن تأتيهم الملائكة ọlọ́pàá tó fi ní àwọn káàkiri ń retí níbi èdè tó káwọn mẹlẹ́kà wá bá wọn ní adé náà sọ ní ọlọ́pàá olè gbà ọgọ́ àtàwọn mẹlẹ́kà láwọn òbí òbí lọ́ẹ̀ láàyè ní ọlọ́run ọlọ́run ẹ̀ka bá máa rọrùn ilé rọrùn ìbàdà ẹ̀rọ ìlọrin ẹ̀fẹ́ rọrùn láyé ẹ̀yẹ ní àjọyọ̀ ẹ̀kẹ́ ìgbẹ̀lú anábì wa bẹ sábà láàyè sábà ẹ̀ẹ́mí ìdílé ojú níbi bíbù ní àwọn ọ̀nàtọ́nà ìdá gbogbo yòókù yọ bá wọ̀ wá yọ wà wá yọ wá ní sọ mẹ́lẹ́ yẹn ọlọ́run tó wà lápapẹ̀rọ̀ àwọn ọ̀nà gbàtà wà á tó àbùdá níbi wọn sọ̀rọ̀ náà àdéhùn sáà padà àníbi wọn ní kùn wọn ọ̀kan lóyè nínú ọjọ́ tó bá wọn jẹ́ jù ó ń gbé dáwọ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ àwọn wọn ti dáhùn padà òun sì gbọ́ ọ̀kọ́ta iye ń ọ̀sọ́ ẹ̀gbà tó tó ìgbà òun mọ̀ ní súnmọ́ mọ́ta pẹ̀lú owó ìdílé ọ̀sọ́ nígbà tí ó wòye lọ́ba rí lọ́ba rí ju ìlú ń kó yẹ rẹ̀ lọ́ba sánà òun sánà rẹ̀ kan ju yẹ ìlú ìlú lọ. nígbà tí a sọ̀rọ̀ àfọwọ́sí rẹ̀ sí sánà lọ́lọ́wọ́ àríwá àti wàlá ọjọ́ra ààbùnà ìlànà ìkúrọ̀ ìdíjà ìdíláàbí ìkúta ìdíjà àjà ìnàdúnmá wá. ọmọ mi ọtún mi jìbìrì yìí o nígbà tí jìbìrì yìí ló dé ní ìdíláàbí ìmúta ìwé wa fi ara rẹ̀ àgbọ̀dọ̀ rẹ̀ dá àdúgbò wa ìtọ́lọ́ rẹ̀ ìdábò tó fún ọmọ ìdílé gbọ́dọ̀ sí ìdábò olùkọ́ ìwà ọlọ́run ní aliyah kúrò ní ilá àǹtà àti àwọn ìmọ̀láyìká kò sí tí wọ́n retí ìdúró àwọn mọ̀láyìká ọwọ́ bá wọn lọ àwòyá àti ọ̀rọ̀ kúkà àdúgbọ́n ọba àrẹ ọwọ́ bá wọn àwòyá àti àbàdùn àyà àti ọ̀rọ̀ gbígbà àdúgbọ́n yàtọ̀ àbámọ́ ń wọ àbí sínú wa ní ọlọ́run tó dé òní sí òní òní òní òní nílò má àwọn kẹtàbà ti di ìmáàní àkẹyọrọ àbíṣẹ́ tí iṣẹ́ ẹni tó ti ṣe nípasẹ̀ tó ní ìmáàní tí ò ti ṣe káàmì mọ́ tó dé òní sàmàlẹ́ fún wa. bàbá àwọn máa kí mu ní gbogbo gbà bàbá àwọn máa sàrà bàbá àwọn máa gbà wọ̀ bàbá àwọn àjì lẹ́yìn ìgbà kò sábà níbẹ̀ kó lè ń bàbá ewu sọ إنا منتظرون أنا مريضي رواه النبي صلى الله عليه وسلم في يوم يأتي بعض آيات ربك ìjọ tí a káàkiri nínú àwọn àmì ọlọ́ọ̀bá àyọ̀dì tí máa ń lò ní wúlò máa àníṣọ́ tọ́lá ti ní yọ kí ní tó ti wọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ nù tẹ́lá gbẹ́lẹ́ ìgbé ìdí àyíwá fún mi láti dúbà ọ̀sán tó bẹ̀rẹ̀ ni àyíwá fún mi láti dúbà ọjọ́ tó bẹ̀rẹ̀ ni ọjọ́ káàkiri ni ọjọ́ mùsùlùmí ni ọjọ́ mùsùlùmí ni àyíwá fún mi láti dúbà ṣùgbọ́n gbàgbọ́ lọ́wọ́ mi bá dúbà mọ́ ìkánbẹ̀ ní nàìjíríà ìṣàmùsùn mi mọ̀ lẹ́yìn ha ìjọ tó wọ́n bá ti yọ níbi tí wọ́n yọ sí nígbà tí ìbá kọ́ máa kú ní mẹ̀láyà rẹ̀ tọ́ba ti ká ìtàn tọ́jà mú mi òdo tọ́ba ti ká ìtàn wọ́n máa rí ibi pé ọ̀fẹ́ rí mẹ̀láyà rẹ̀ kò sí ìdájọ́ ìjọba àwọn ìlà àbẹ́yà tó ní mẹ̀láyà rẹ̀ tó bá ìtàn rẹ̀ báwa ní ìmọ̀lẹ́mẹ̀ ìmọ̀lẹ́kà wa jọ sí ọgbọ́ rẹ̀ lọ́wọ́ tẹ̀sẹ̀ bá ṣiṣẹ́ wọn ní wọ́ọ̀lì ìgbà náà lọ́sẹ̀ wà fẹ́ẹ́ nígbà wò ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọ̀sán àbàmọ́ tí ìbá ti ṣe ọ̀sán náà kí wọn láyé káfá dìde kò sí ẹjọ́ mọ ẹgbẹ́ ẹkún sí mọ. bẹ́ẹ̀ ni a sì ní ẹlẹ́gbẹ̀ta wọn bá ti sàlẹ̀ lọ sọ́dọ̀ bá àjọ sọ́dọ̀ àjọ sọ́dọ̀ táwọn yẹn bọ̀ gbáà ìbẹ̀rù ìbẹ̀rù ta kú bá ọ̀gbẹ́ wọn yẹn. tọ́ba ti gbé báwọn yẹn lọ́ba yìí ó ti tán kò sábà nílẹ̀ sábà ní bọ́ bẹ́ẹ̀ kúmọ́ nìkẹ́ lọ. nínú àdìsí náà wá lórí eléyìí onáà ní àbúrò rẹ̀ rà tóbi sí ọlọ́wọ́ sọ̀rọ̀ náà àyẹ̀wò sọ̀rọ̀ àbúrò bí látàkùn sáà hàtà tẹ́tù àṣà tó bí mọ̀tò ìhà. òpin ayé òde ti dé títí tí òun ò fi lọ yọ níbi tó ti máa ń wọ̀ tẹ́lẹ̀. fáyidà sọ̀rọ̀ àtiwọ̀rà àná tọ́ba yọ táwọn èèyàn sì rí báyìí àmọ́nà náà àjùmọ̀rò gbogbo àwọn èèyàn pátápátá ní ọ̀rọ̀ ànígbàgbọ́ jọ náà ìgbéhà lórí ọ̀rọ̀ lọ. Fàtàlíkà haitu láyé ọ̀rọ̀ lọ́sà ìmọ̀ wà lọ́sàkún àmàlẹ́mí kọ́lẹ̀. Ìṣẹ́ lọ́sà tó àwọn ọ̀rọ̀ pé ìyún o láti kò lè gbé ìmọ̀ ìdẹ́yìn òbí nílẹ̀ kò lè wúlò wúlò náà. Ìmọ̀ ìdí òsì tẹ́lẹ̀ téèyàn wá níjọ́ náà kò ní kò wúlò náà. Àwọn kátàbá dé ní ìmọ̀ ìyàn àbí ìmọ̀ ìdẹ́yìn òbí nílẹ̀ tí o ti ṣe dáadáa tẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ sí dáadáa lẹ́yìn ìgbà náà olú dáadáa ò lè wúlò mọ́ àdìsọ yẹn wà ní bùkárì àmọ́sẹ̀ tó omi yìí gbé àdìsọ sáà ń kó ti abala áyà yẹn láti fi jẹ́ ìrẹ̀ ọlọ́dà pẹ̀lú ìrọ̀lọ́ àlàyé o. ẹlẹ́kẹjọ nínú àmì ìgbà ìyá náà ó ti súnmọ́ pẹ́kípẹ́kí òun náà tó ní gbòòrò dáadáa dábàá náà ọlọ́wọ́ kò yọ brown sọ àyùmá bàbá rẹ̀ wọ́n ní tó súnmọ́ tó kù ìtọ́jú tó súnmọ́ oní ẹ̀mí ọmọ rà fún ìsọ́ọ́lù ọ̀pá mọ́tò òsì pé ní ọ̀nà ọ̀pá yọ ní kàmáyé ànábì sọ́ọ́lù nínú lábàlù náà sì wá. ṣùgbọ́n àwọn mẹ́sàn-án pé rárá ọlọ́wọ́ sàlàyé dábàá àti mọ́ dábàá ẹranko ni ní ọ̀rọ̀ ní àtàkùn nínú ìdílábàá ṣùgbọ́n ìpìlẹ̀ ẹ̀kọ́ tí bá ń gbé rìn lẹ̀ ní díẹ̀ díẹ̀ tó sàrí ní dẹ́dábàá àwọn àwọn ní àwọn ní kìnnì àwọn lórí lágbà záàmù ti ní ṣe káwọn aláṣẹ ṣe ṣe wọ́n ti dá máa ṣe ìwọ̀n yẹ kí kò lè bí bá wọ́n tọ́ bí wọ́n mọ̀ mẹ́. dábàá yọ yọ nípa àsìkò yọ sọ pé àyà ọ̀rọ̀ súnmọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ kí yọ máa ṣe yọ máa bá wọn sọ̀rọ̀ kó o sì máa gbọ́rọ̀ yóò sì máa fún mú ìlérí táàbù ìlérí mú ìlérí wọ̀ táàbù ìlérí wọ̀ ìgbà wọn yóò tẹ̀lé nígbà tí ìbàdàn nígbà tí ìbàdàn rẹpẹtẹ lọ́dọ̀ àwọn èèyàn tẹ́ẹ̀tì ẹ̀bẹ̀rẹ̀ ni ọlọ́run lọ tí wọ́n ti pẹ̀lú sọ́rọ̀ lọ tí mo ṣe ebílẹ̀ ní ìbẹ̀rẹ̀ làwọn àpáyé lọ ìbàdàn tó ti di ìdò lamẹ́ríkà ní Britain ní Europe ní France lórí títí àwọn àyè tí a ti fún gbèsè wa fẹ́ fún gbèsè wa fẹ́ fún gbèsè wa àwọn ọ̀ràn tí wọ́n wọ́n ti wá fi ránṣẹ́ sí àtúntò àgbọ̀dọ̀ bàjẹ́ tí yòówó wọ́n sí lóbi ibi ọmọ àtọ́jú ọmọ sọ́ra omi àtọ́jú ọmọ sọ́ra à dòmìtọ́lọ́ dòmìtọ́lọ́ táwọn yìí bá jẹ́ sí sórí sọ́yẹ kẹ́ fún àjò wá sínú òbí tí làákà yìí tí ọba sọ fún yín tí òòlù lè di ewé ewé nílò ọ̀dà tí wọ́n táwọn yìí wá sí tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pé pé gbàtẹ́ bá fún àjò wá sínú òbí nígbà tẹ́ fún mi láwùjọ ẹ̀sìn ìtumọ̀ rẹ̀ àìmọye síjọba ọ̀ká sùn tẹ̀sí mú àwọn adúláṣù òbí wí àárín ìbílẹ̀ lọ. ibẹ̀ tí mo lè sọ pé wọ́n lọ sílẹ̀ mo lè sọ pé wọ́n fi gbálẹ̀. ṣùgbọ́n ń bọ̀ ya lónà àti mọ́mù àti united nations ló mọ̀mù tẹ́lẹ̀dà àti united nations ló àti wọ́n lò wọ́n lẹ́nu bá abúmẹ́rin ọtí abúmẹ́rin ìlà. kẹwàá káńsù rẹ̀ pẹ̀lú òfin wọn rárá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́jọ́ báwọn yẹn náà jọba wa ti sọ̀rọ̀ àtàyè lónìí àlóyìn náà ẹgbẹ́ lóyìn àárọ̀ ó lè wà láì lórí wípé àwọn táàsì gan lórí lórí so táàsì yẹn increase láti discourage wọn àwọn náà sọ wípé láti discourage wọn rẹ òṣìgá tí wọn bá kà ní ní ten naira ìfowópamọ́ ra ní one hundred naira ìfowópamọ́ bá ti one hundred naira lọ sáré sí i láti sáré ju ìsáko rẹ̀ ní ara. wọ́n ti di ọmọ tó lọ́ọ́ ní ìdá àwọn ọgbà ìfọ́lọ́ ní náà ní ẹni tó tán lọ́wọ́ rẹ̀ láti bá ẹ̀wọ̀n lọ́wọ́ sí lọ́wọ́ tó lọ́wọ́ sí ti lára bá tẹ̀wé tẹ̀wé nàbà ẹ̀sìn ní ọmọ wa lò. nígbà tí bàjẹ́ máa ń lò ní wẹ́ẹ̀sì ọmọ ọmọ sẹ́kọ́ọ̀sì ó wà nígbà wọn ní alẹ́lẹ́ ó ní àlè fún ní ọkùnrin tó wọn bá ti jẹ́ rẹ̀. kódà ọmọ ẹ̀sìn tó gbé jáde ọ̀sọ̀ fún mi pé màmá mi ìgbà ọmọ sílé ìgbó ti sọ ìgbé ara rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìṣòro. àdéhùn ó lè yá lóru ó lè jẹ gbèsè for any reason wọn ọgbẹ wọn mọ báwọn lọ́wọ́ ẹgbẹ́ náà ìgbésí ayé rẹ wọn lè ní gbèsè ní sí o ìbàjẹ́ rẹpẹtẹ ọmọ ọdún ẹgbẹ́ ti à ẹgbẹ́ ti ti ẹ mo rí lórí ìdílé o ó sì ó sì ó sì sọ iye ìyẹn lọ ó sì bá òun láàrin ìgbà tó rẹ ìmọ̀ kà lóru ọwọ́ kókó bí sẹ́ tọ́lọ́lé yọ̀ọ́ gbẹ́ni kẹ́kẹ́ ọ̀pọ̀ nígbẹ́ ẹ̀ lọ́kọ́ lọ́lé lẹ́nu àdáwò oríṣiríṣi oúnjẹ kúkú tó ń bẹ ọ̀gá tó jẹ lọ́wọ́ náà lẹ́yìn tó tó máa ń yẹ ìdíje ìdíje ọlọ́run kọ́ sàdúrà ọ ọjà ọ wípẹ́sì ọ. nígbà tí bàjẹ́ yẹn bá wá sí rẹ̀ tí ò ṣe é kó má tọkọ dáàbà ọlọ́run kọ́ wà sí dáàbà ránṣẹ́ tí ọmọ rẹ̀ lórí ilẹ̀ tí ọmọ sọ pé àwọn èèyàn wọn ọ̀pẹ lọ́gbọ́ nínú tó rọ́pò nẹ́mẹ̀ àyà ètùtù lọ́nà ọba ti sọ wà ìgbà wọn أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يؤمنون فلما وإذا وقع القول عليهم فتوى ولقتل ولمي لا لسوطهم في اليوم بعد وحسما أخرجنا لهم دابة من الأرض أنت فقد جعلت لكم لفقهم tẹ̀ ń gbé ogun kí ọmọ báwọn sọ̀rọ̀ ọmọ àbá sì ní tẹ̀ ń gbé ogun kí ọmọ báwọn sọ̀rọ̀ ó tún para pé ọmọ káwọn lọ́gbẹ́ náà torí ẹ ti tó ẹ tí èdè bá tẹ̀lé ni wọ́n gbé ní tẹ̀lé ìmọ̀ wọ́n bá tẹ̀lé ìmọ̀ mà ẹ̀dọ́ lọ bá sọ̀rọ̀ ní wọ́n ti tọ́ bá tẹ̀lé ìmọ̀ ẹ̀ ti tù sàn jẹ́ nìyẹn tó kàlá náà amájọ́ bá sọ̀rọ̀ àtìmájọ́ sàlọ́wẹ́ láàyè inú ìgbà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti dẹ́ tí ọ̀nà ọ̀dájú mọ́ nípa ayé ọlọ́run nípa àmì ọlọ́run ọba lórí ilẹ̀. bẹ́ẹ̀ náà ni inú àdìsá ní kò sọ́lá lọ́wọ́ àdìsá sọ́lá tá a ti kàtíwájú àdìsá òfin ìgbà ọ̀nà àti àdìsíbárí òṣèlú sọ́lá lọ́wọ́ àdìsá sọ́lá lórí ayé àmẹ́wà ọ̀sẹ̀ lẹ́kẹ́ yóò ní ayé tó dé nínú nínú àti ti ti ìmọ̀ àwọn mùsùlùmí tó gbà wá látọ̀dọ̀ àbúlé ọ̀nà àmọ̀ ọ̀rọ̀ ìwé òun ká lọ́tọ̀dọ̀ àjẹjọ sọ́dọ̀lá àyọ̀sọ́lá òun há àdéhìí kan tó wù lè gbà ní ẹ̀rọ àlá wọ́n ti kọ́kọ́ tó ti ọlọ́sọ̀lá àyọ̀sọ́lá fi sọ ìwé ìnà awọ́lẹ̀ àyà òwú dàtò lórí ìṣọ́ọ̀ṣì ní mọ́tòrìyà àkọ́kọ́ àbíjọ́ ọ̀jáde òun náà ní kóòrùn ọyọ ní ibi tó ti máa ń wọ̀ orí ìyọ́sà bíi sáwọ̀ nínú ìtàkùn sọ̀tà àbẹ́ sọ̀rọ̀ èjì ọ̀pọ̀ jáde ó ní fóònù ọyọ títí máa wọ̀ wọ́n kò wúlò dáńtà dídábà kan jáde aládìní àti zòrà láti òyà ẹ̀ bá tẹ̀yìn náà ní zòrà ìní ọ̀gá ìdíta wàjú máa wàjú máa dáná ọ̀gá sọ̀rọ̀ ibà sọ̀rọ̀ ìyá pẹ̀lú kókóró àlà ìbírí àbáyé lọ. èyí ó kò bá kọ́ jáde mẹ́ ìdíjọ́ àgbẹ̀tẹ̀lẹ̀ ìyẹn ní pé nínú bọ́jẹ́tì lórí ṣọ́ọ̀ṣì nígbà òbí àyọ̀ ọ̀sẹ̀lẹ̀ dáńtà àjọ ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn gbà àdúgbọ́jẹ́ pé dáńtà àjọ ọ̀sẹ̀lẹ̀ tí dáńtà bá kọ́ ọ̀sẹ̀lẹ̀ lórí ṣọ́ọ̀ṣì ní ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn gbà oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ọmọ àtọ́rí dábàá yẹn kẹ́ ń mọ sọ fún yín so torí ọjọ́ tó ti lọ níṣà mẹ́rin láti lọ sí lọ́la olóògbé ọlọ́run àwọn asọ̀rọ̀ lórí àmì ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní iná yọ̀ọ́ jáde láti jẹun yọ̀ọ́ máa lé àwọn ọ̀dọ́ tó bá sọ̀rọ̀ pa mẹ́mbà ẹ̀rẹ́ bá sọ̀rọ̀ pa nípa ọ̀rẹ́ ìṣàlá ọ̀gá mọ̀ bá ta tó kúrò ní ìwé ìgbà. Ìtí ọjọ́ kókó lórí gbogbo táàsọ̀ náà ìwé káàkó múra lè ní yẹ̀wò bí pẹ̀lú ẹ̀sán ọ̀rọ̀ ọ̀sán padà. Nígbà bá fẹ́ yẹ̀wò bí nu ẹ̀kúrà wa nínú fáṣíà wa nínú ọ̀run wa dáadé ìṣèǹkálẹ̀ dé àbá ọba wàhálà èyí nínú rọ̀mà òun náà ní kí láìpù rẹ̀ kó tó yàtọ̀ spiritually nínú rọ̀mà bẹ́ẹ̀ náà ní balọ̀ gáàdì nígbà tá a ti bá ní làpá rẹ̀ ní ìjọba kú bẹ́ẹ̀ àmì gbọ́dọ̀ tẹ ọba àti rẹ̀ bẹ́ẹ̀ náà ní ìjọba ti rọ̀mà lọ́gbọ́rọ̀ ọlọ́run lọ́ka ọlọ́run àmì pé ọlọ́run gbà á lọ́wọ́ rẹ̀ òun náà ní kọjá pé kí àlòkù tún bá nípa ẹ̀sìn lẹ́yìn ìgbà tí dábàá kù bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbọ́dọ̀ kó wá bẹ́ẹ̀ tí ọ̀nà tí ó sì máa ṣàǹfààní síbi tó dáa ti bẹ́ẹ̀ kọ́ra síbi ọlọ́run láàbò èyí tó bá jẹ́ ìbàjẹ́ tá a bá gbọ́ ọ̀nà gbogbo àjẹjẹ sí ọlọ́run ní bọ́lọ̀ mọ́jà káàbàjẹ́ ọ̀rọ̀ tí ọ̀dà kọ́ra síbi ọlọ́run láàbò bàdà láti kúrú bàdà bàdà ìdàgbàsílẹ̀ ọ̀rọ̀bẹ̀rẹ̀ nílẹ̀ nípa àwọn ìgbìmọ̀ àti ọ̀há. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار